إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى صلاة أبو محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسوى لوري إذن لك لكن ترى أصول السنة تجي الإمام أحمد بن أمبل رحمه الله تعالى أفان تسوالي واني والإيمان أن المسيح الدجال خارج مكتوب بين عينيه كافر lára àwọn nǹkan tí ó yẹ kí a nígbàgbọ́ nínú rẹ̀ kí àwọn onísúnnà tí wọ́n dólé lórí torí àwọn ẹ̀rí tó fi rinlẹ̀ àwọn àhàdí anábùwà Muhammad sallallahu alayhi wa sallam tó fi ilé rinlẹ̀ lára rẹ̀ òun náà ní ká nígbàgbọ́ nípa wípé al-Masih kọ́ọ̀lùjùn yóò padà wá ní ìparí ayé tàlàǹkè ní almasihu dajjal eléyìí láti lè fi ṣe òkúnyà láàrin almasih isa ibn maryam alayhi salatu wassalam isa ọmọ maryama wọn a máa pòun náà ní almasih bákan náà wọ́n pe arákùnrin kan náà ní almasih ṣùgbọ́n wọ́n fi ad-dajjal fún tiẹ̀ òpùrọ́ òpùrọ́ lòun torí pé yóò lè kílèmù sí ìjẹ́ ọlọ́run ni wọ́n fi pè ní kíni Ad-Dajjal ṣùgbọ́n Al-Masih Isa ibn Maryam Masih ọmọ Maryam òun Rasulullah wa ruhun minhu òjíṣẹ́ ọlọ́mọba lòun jẹ́ ẹni rí lòun àwọn méjèèjì wọ́n padà pàdé ara wọn níparí ayé tó fi rinlẹ̀ wípé anábì Isa alayhi salatu wassalam ó ṣe ń padà bọ̀ wá gẹ́gẹ́ bí a ṣe máa kà á fúnra wa almasihu dajjali òpùrọ́ tí ó pèrè ní ọlọ́run kharijun yóò padà jáde maktubun bayna aynayhi kafir láàrin ojú rẹ̀ méjèèjì wọ́n kọ́ síbẹ̀ gbàgàdà káàpù wọ́n àhàdìsù lẹ́tì já àti àwọn àhàdìsù tí ó wá nípa rẹ̀ a nígbàgbọ́ nú ẹ̀ wọ́n ìmánu bí annazali kàkáyì bákanáà nígbàgbọ́ ìpele nǹkan tí ó ṣẹlẹ̀ ni. وأن عيسى بن مريم عليه السلام بكنا عيسى بن مريم عليه السلام ينزل يوسف عليه فيقتله بباب اللج يوقع that is يوقع مسيح الدجال بباب اللج نبي جيتي لوج eléyìí jẹ́ nǹkan tí al-imam ahmad rahimahullahu ta'ala tí wọ́n ra sọ ní ṣókí torí pé tíra yìí wọ́n ṣe ní ṣókí ṣókí kí alìmọ̀ntí ẹ̀ka di ọkàn ẹni tó bá tako wípé al dajjal ń bọ̀ wá ó ti tako kan ní àwọn foundations àwọn ahlus ẹni tó bá takò ike ànábì Ìsá alayhi salatu wassalam yóò sọ kalẹ̀ yóò dẹ̀ wá pa almasihu dajjal ó takò ìkan lára àwọn foundation ahlus sunnati wal jama'a ṣòkí ní àwọn méjèèjì ó lọ́pọ̀ ní ànábì alayhi salatu wassalam ń padà bọ̀ wá kí ló fẹ́ wá ṣe lára nǹkan tó fẹ́ wá ṣe òun náà ni pé òun lọ́lọ́wọ́ ọba ní kó wá pa almasihu dajjal òpùrọ́ tí ó kílèmù pé ọlọ́run lòun tí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́nà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó rọ́ tẹ́lé lára aṣẹ tó wá ṣe òun lè léyìí bákan náà láti pè ní rọ́ àwọn tí wọ́n ń ṣe ìjọsìn fún ṣe ìjọsìn fún ànábì Isa alayhi salatu wassalam láti kò wọ́n nírọ́ àtàwọn nǹkan míì tí wọ́n lè mọ́ eléyìí ni anábíwá muhammad sallallahu alayhi wa sallam ti sọ gẹ́gẹ́ bí abu hurairata radiyallahu anhu ṣùgbọ́n alátọ̀dọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam ipe anábí sallallahu alayhi wa sallam sọ pé walladhi nafsi biyadi mo fi ọba tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra la yushikanna أن ينزل فيكم ابن مريم ọmọ mariama kò ní pẹ́ tí ó sọ̀kalẹ̀ fáàrin yìí sallallahu alayhi wa sallam hakaman lẹ́ni tí ó máa jẹ́ni tí ó máa dájọ́ mọ́sípọ́n ní adájọ́ tó ṣe wípé yóò jẹ́ onídéédé fàyẹ́kìtìrọ̀ sọ́líb yóò máa fọ́ àgbélébùú yóò máa fọ́ àgbélébù wọ̀yẹ̀kúlá alkhinzir yóò máa pa ẹlẹ́dẹ̀ wọ̀yẹ́dà aljizya bákan náà jizya yóò gbé kalẹ̀ wọ̀yẹ̀fídù mal owó pọ̀ hatta láyé kabaláwo ahadu ṣe àfinirẹni tó ṣe wípé yóò gbáwa أعوذك نعم ننو البواكة واني حكما مكسطا كما قال الليس يقابل إيش سوى في حديثه من الزيادة عليكم ينبين بي البواري وحتى تكون السجدة الوائدة خيرا من الدنيا ما فيها ìforíkanlẹ̀ tí ìyàn bá ṣe ẹyọ kan yóò lóore ju gbogbo ayé àti tó ń bẹ̀m̀bẹ̀ lọ thumma yaqulu Abu Huraira Abu Huraira tó gba hadithi wa ní ikra'u in ẹka ayé ọlọ́mọba yìí tó bá wù yín láti fi àlékún lórí tí mo sọ àbí ẹ̀rí lórí tí mo sọ وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته خسيا كنوا واتي أفنترا سنجا كريستاني أمانجا جوز نياسكو بانيه إلا ليؤمنن به أفكون بابنوره قبل موته شواجوكوره إلا ليؤمنن به àti kó nígbàgbọ́ nínú rẹ̀ nígbàgbọ́ nínú tání nígbàgbọ́ nínú anábì Isa alayhi salatu wassalam qabla mawtihi ṣíwájú ikú rẹ̀ ikú tání ṣe ikú kìtàbí yìí ìyẹn ẹni tó jẹ́ nasrani àbójẹ́ yahudi ìkọlára àwọn afá zíàrí èyí tí a mọ̀ sí Sayyid Muhammad Sayyid Tantawi tó jẹ́ kan àwọn ṣíyókù azíàrí tí òun náà ti jáde láyé ó ń ti sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ ó wá mú ọ̀rọ̀ wá tí àwọn àfá mi tí wọ́n sọ <clears throat> lórí àyà yìí ó ní wàjúhúrù l'ùlọ́mà ọ̀pọ̀ àwọn àfá al'annàlá ta'ala ìtàn tó lórí pé ọlọ́wọ́ bá rọ́fà ìsá ilé ìjìdè jásàdì ọlọ́wọ́ bá gbé ànábì ìsá lọ́sọ́dọ̀ rẹ̀ dè jásàdì pẹ̀lú ara rẹ̀ wọ̀rú ihe àti ẹ̀mí rẹ̀ lábìrú ihe fakat kò ń ṣe pẹ̀lú ẹ̀mí ẹnìkan kò ń ṣe pẹ̀lú ẹ̀mí rẹ̀ nìkan qala ba'dul ulama ó ní apá kan àwọn afáà wal-jumhur àti ọ̀gọ̀rọ̀ àwọn afá wọ́n ní al'anna Isa rufi hayyan ipa náà Isa ọlọ́wọ́ bá gbé lọ sókè hayyan lẹ́ni tó ń ṣẹ̀mí min ghairi mautin láì ṣe pé ó ti kú wala ghafwatin kò dẹ̀ pẹ̀lú ara rẹ̀ bákanáà wà rú ihe àti ẹ̀mí rẹ̀ ila sama walkhususiyatu lahu alayhi salam wọ́n ni tó jẹ́ speciality anabi isa alayhi salatu wasalam iya fi raf'i e li jasadi pẹ̀lú ara rẹ̀ bákanáà wa baqa'uhu fiha ila al-amr muqaddar Allah lára nǹkan tó jẹ́ kùsù sí ààrẹ ni pé yóò máa bẹ́ńbẹ́ títí di àsìkò tí ọlọ́run tó wá kádàrá fún wa fi ba'dihim arrafu fi so àwọn afáàmì wọ́n ní wọ́n gbé lọ sókè pẹ̀lú ẹ̀mí nìkan ni وني وقد بسطنا القول في هذه المسألة عند تفسيرنا لسورة آل عمران في قوله تعالى إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي so afa ṣàlàyé eléyìí sọ yí parí pé ọlọ́mọba subhanahu wa ta'ala ó ipa àwọn àmì ọ̀pọ̀lọpọ̀ àwọn afá sọ wípé pẹ̀lú ara àtẹ̀mí ni àwọn àmì ní pẹ̀lú ẹ̀mí nìkan ni ó ní wàlílùfàṣírín fi tafsiri ààbì àyà ti jahan àwọn afọ ní tafsiri wọ́n ní ọ̀nà méjì tí wọ́n fi ṣe tafsiri àyà yìí al'awwal àkọ́kọ́ anna domira fi qawlihi qabla mawtihi wípé pronoun tó ń mẹ́bí qabla mawtihi yàúdù ilà ìsá alayhi salam ọ̀dọ̀ ìsá òun padà sí wà alayhi yaqulu al-ma'na wọ́n ní tàbá sọpọ́dọ̀ ìsá ni tó náà yẹn padà sí ìtumọ̀ rẹ̀ ni pé wa ma min ahadin min ahli al-kitab àwọn ta fún kíra illa la yu'min bi ìsá inda nuzulihi fi akhir àdìgbò ṣe pé yóò nígbàgbọ́nú ànábì ìsá alayhi salatu wassalam fi akhir zamani yóò nígbàgbọ́ nípa ànábì Ìsá yóò nígbàgbọ́ pẹ̀lú ànábì Ìsá alayhi salatu wassalam inda nuzulihi fi akhir zamani nígbàtí ànábì Ìsá bá sọ̀kalẹ̀ ní ìparí ayé haqqal iman bó ṣe yẹ kó ní mánì nínú rẹ̀ torí pé ìmánì tí wọ́n nígbàgbọ́ àbí ìgbàgbọ́ tí wọ́n ní nínú rẹ̀ nísìnyí ìgbàgbọ́ tí ó kọ̀rẹ́kì ni ṣùgbọ́n gbà tí ànábì Isa alayhisalatu wasalam tó bá padà sọ̀kalẹ̀ gbogbo kìtàbí àwọn tọ́fẹ́ra wọn ti sí tán nígbàgbọ́ fẹ́ẹ̀kì nípa rẹ̀ tó ṣe pé kò ṣe bó ṣe yẹ nígbàgbọ́ nú ẹ̀ ni wọ́n ni padà nígbàgbọ́ nú rẹ̀ inda nuzulihi fi zaman nígbà kọ́bùlà mọ́tí yìí àì kọ́bùlà mọ́tí Ìsá ṣíwájú ká nàbí Ìsá tó kú tó túnmọ̀ sí pé kí ni ànábì Ìsá ò tí kò ní sí wa yawmal qiyamati yakunu Ìsá alayhi salam alayhi ay ala ahli kitabi shahidan tó bá dìjọ́ gbélé alkiyama ànábì Ìsá alayhi salatu wassalam yóò wà jẹ́ni tí ó máa jẹ́rìí ah, lórí àwọn ahli kitab fa yashhadu alayhim yóò máa jẹ́rìí lórí wọn bí annahu qad amarahum bi ibadati llahi wahda ipò ń pa wọ́n láti pé kí wọ́n máa sin Allah nìkan wa annahu qad nahahum an ash-shirk aw an al-ishraki ma'ahu àti pé kí òun kọ̀ fún wọn níbi máa wá orogún pẹ̀lú Allah wọ́n ní ìtumọ̀ yìí kẹsíìrù ní ẹlmùfọ́sìrì èyí tó pọ̀ ní àwọn àfọ́nítẹ̀síìrì ni wọ́n ti ṣe ìtìsọ́rù fún ni wọ́n sọpọ́tì rẹ̀ wọ́n alára sí yìí wọ́n ní ẹni tó ń bẹ ní fọ́frọ́ǹtì àwọn àfá tí wọ́n tú bá ṣe tú yìí ètí ànábì Isa àlèsọ́látọ̀ sọ́lá àwọn alìkìtàbì tán pè lọ́mọ ọlọ́run àwọn alìkìtàbì tí wọ́n pè lọ́lọ́run tán sọ oríṣiríṣi nípa rẹ̀ wọ́n padà nígbàgbọ́ nípa rẹ̀ hakọ́lì iman bó ṣe kán nígbàgbọ́ nù rẹ̀ àti sùn wọ́n padà nígbàgbọ́ wípé kò ń ṣọmọ ọlọ́run wípé kò ń ṣọlọ́run wọ́n nígbàgbọ́ pé kí ni ẹrú ọlọ́run ni bó ṣe kán nígbàgbọ́ nù rẹ̀ ó padà nígbàgbọ́ nù rẹ̀ àwọn àfáà tí wọ́n tú báyìí wọ́n ní òun ibn jarir at-tabari sheikhul mufassirin ni wọ́n ṣe máa pè é àfáà yìí fún ó ti jáde láyé one thousand one hundred years sẹ́yìn ló ti jáde láyé sọlọ́gbẹ́ pípa bá gbọ́ àwọn tó ń sọ pánẹ́lì yìí sọ̀rọ̀ padà wá tẹ́ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bóyá dé less than hundred years nísìnyí tó ń bẹ̀rẹ̀ gbogbo pátípátí yẹn àbí àwọn míì tí wọ́n ń sọ àmà rí pé àwọn bí àwọn mọ̀tẹ́dílà mọ́ra wọn àtàwọn onípatipati fún ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bí ọgọ́rùn-ún ọdún kankan mọ́ra wọn wálẹ̀ sísìn àwọn ni wọ́n ń sọ ètò ń bẹ nínú tíra àwọn àfọ àwa tó ń bẹ nínú tíra àwọn àfọ àṣáájú òun náà ni pé ànábì Ìsá alayhi salatu wassalam òun padà wá akàfúnra wa àdìsí anábíwá muhammad sallallahu alaihi wa sallam èyí tá a kàjáde láti ní sahih muslim ni bákan náà sahih bukhari sinanu tirmidhi àdúgbò ẹ̀tọ́ lọ nígbà wọn tí àdìsí ni wọ́n gbà kìíní wa gbogbo àwọn tá à ń sọ yìí sìn àwọn ti kú more than one years sẹ́yìn àbí one years sẹ́yìn làwọn tá à ń sọ ibi tá ti mú ẹ̀sìn wa nù àwọn tí wọ́n jẹ́ ọmọ kéwú ọmọ kéwú ọmọ kéwú àwọn sàhábà radwanullahi alaihim làwọn eléyìí kò ń ṣe àwọn tí wọ́n kàn dìde nísìn tó ṣe wípé ìròrí àwọn orientalist àbí àwọn tí wọ́n fẹ́ wó ìsìláàmù ìròrí wọn ni wọ́n fi ń ṣẹ̀sìn àwárí wọn tí wọ́n mọ sọ̀sọ̀kúsọ tí wọ́n ní kò tó jọmọ́ pàánà bí ìsàn padà bọ̀ wá kí ló fẹ́ wá ṣe lára tó wá ṣe náà náà sọ fún wa yìí nípa wípé yóò padà dé ṣàlàyé fún wọn irọ́ o in tí mo wà lórí ẹ̀dẹ̀ léyìí in tí mi sí lórí ẹ̀dẹ̀ mi ń ṣọmọ ọlọ́run mi ń ṣọlọ́run lára àwọn kan tí ó wá ṣe òlélẹ́yìí wa in min ahli kitabi illa la مقسطا أو حكما عدلا وإماما مقسطا nígbà tó sọ tó sọ nìyí ètò yóò wà dájọ́ àwọn ẹ̀wọ̀n jẹ́ tí ó mọ̀ dáná lélẹ́yìn bákan náà wàlẹ̀ ẹ̀tìrọ́nà sọ̀rọ̀ yìí yóò ṣe kí ni yóò fọ́ àgbélébù kí ló tún wọn fọ́ àgbélébù onípa wọn kílẹ̀mù pé kí ni wọn kàn má àgbélébù bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wa ma qataluhu wa ma salabuhu wàlá kí ṣóbi aláhù wọn pa bẹ́ẹ̀ ni wọn kàn má gbé léwu ṣùgbọ́n tán gbé káàkiri lónìí wọn ni wọn kàn má gbé léwu àwọn yóò gbé kọ́rùn ẹlòmí orí ń fọ́ ni yóò fi sínú omi yóò mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan tó ń bọ̀ wá kọ̀rẹ́kì lélẹ́yìí gbogbo àwọn nǹkan tó ń bọ̀ wá kọ̀rẹ́kì ó ní gbogbo owó àwọn ilé ìwọ̀lẹ́ tí rẹ́mẹ̀ sọ̀rí yóò yẹ kí yóò máa ń sọ ní láti sọ pé eléyìí tẹ̀ ń dúró lórí rẹ̀ yìí tí ó kọ̀rẹ́kì ni ntí mi sí lórí ẹ̀ wọn kàn ní agbélébù wọn pa mí bẹ́ẹ̀ ṣe pa mí wá kàn ní agbélébù lẹ́yìn ẹni mo wá lọ sókè ọlọ́run bá subhanahu wa ta'ala ni bá rọ̀fọ́ àwùláhù ilé yìí ọlọ́run bá gbé lọ sí ọ̀dọ̀ so fún wa eléyìí a tí ó jẹ́ wọ́n á máhù aliyatan okoro ó dẹ̀kọ̀ fún ikú agbọ́rọ̀ gbọ́rọ̀ orogún pẹ̀lú ohun ikú wọn wá orogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala wa qad intasara li hadha al-ittija' kathirun min al-mufassirin wa ala ra'sihim shaykh ibn jarir faqad qala ba'da sard al-aqwal fi al-aya on ibn kathir sọ afar at-tabari ibn jarir ó sọ ba'da sard al-aqwal lẹ́gbà tó ti mú ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ wá nípa ayà yìí wà áwùlẹ̀ àkọwàlì sí hàtí wọ́n sọ wá èyí tí ó lẹ́tọ̀ọ́ tó ṣe rí pé ó bá mú jù nínú táwọn èèyàn sọ káwùlù إلا la yu'minanna bi Isa qabla mawti Isa àti tó pé kí yóò nígbàgbọ́ nú ànábì Isa bó ṣe yẹ kó nígbàgbọ́ nú rẹ̀ síwájú kí Isa tó kú وقد علق ابن كثير على ما رجح ابن جرير ابن كثير lára àwọn àgbà fóòrí tẹ̀sí tó ṣe pé òun náà ti jáde láyé nísìn tó jẹ́ nǹkan tó tó nǹkan bíi seven hundred years ilé díẹ̀ ẹ̀yìn àbí kó súnmọ́ seven hundred years lòun náà ti jáde òun náà ó rọ̀ jáhà ó ní tó ní wéètì ó ní tí ń jẹ̀rẹ̀ lè sọ bíkọ́ọ̀lì òun náà sọ pé wàlá ṣàkà ànàlẹ́bí kọ́lá ibi jẹ̀rẹ̀ huwa sahih kò sí iyèméjì pé tí ń jẹ̀rẹ̀ lè sọ yìí òun ló correct لأن المقصود من سياق الآيات تريد èyí tí ó jẹ́ èròǹgbà níbi kíkó àwọn àyà yìí wá àti níbi bí àyà yìí ṣe ń bọ̀ wá bùtùláàdù máa zàmátù yahudi òun náà ni wípé tí àwọn yahudi tí wọ́n sọ minkotli isa wọ́sọ̀lì ipé àwọn ti pa isa àwọn dẹ̀ ti kàn má gbélébù wọ́bùtùláàdù tẹ́sílì ní mọ́nà sọ́lọ̀mọ̀láhùn mọ̀nà sọ́ra bákan náà wípé àwọn ọ̀nà sọ́ra tán gọ̀ wípé wọ́n pa ń tòótọ́ rẹ̀ kan mágbélébù nípa wípé ìjuwọ́lẹ̀ tuntun wọn náà ìjuwọ́lẹ̀ tí ó lálàáfíà ni ó ní torí kíni àìmọ̀kan pẹ̀lẹ́ faqad akhbara Allahu ta'ala ọlọ́mọba ọba àlùkọ láti sọ wípé annal amra lam yakun ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ wa inna ma shubbiha lahum ìpé wọ́n dàrú mọ́ wọn lójú ni faqatalu ṣọ́bà ẹni tí wọ́n palẹ̀ ní tí ó ṣe kí ni tí ó jọ ànábì Ìsá wa hum la yatabayyanuna dhalik ṣùgbọ́n àwọn òmù eléjì àwọn rò pé pa ànábì Ìsá alayhi salatu wassalam ṣùgbọ́n wọn pa thumma inna Allah ta'ala rafa ilayhi Ìsá lẹ́yìn náà ọlọ́run bá wá gbé ànábì Ìsá lọ sókè wa innahu baqin hayyun ànábì Ìsá ṣe ń bẹ́ẹ̀dì sí tó ń ṣẹ̀mí wa innahu sayanzilu qabla yawmil qiyamah ṣíwájú ọjọ́ gbẹ̀ndé alkiyama ànábì Ìsá ó padà sọ̀kalẹ̀ ثم عقب pẹ̀lú gbólóhùn zikr ahadith alwaridati fi nuzul isa ibn maryam ila al-ard min as-samaa fi akhir az-zaman qabla yawm al-qiyamah wa annahu يدعو إلى عبادة الله وحده لا شريك لا شريك له oni a sáptà ẹ̀rọ náà ni pé ó ní ìdárúkọ àwọn àhàdíìsì tí ó wá fi nùzúlì ìsà nípa pé ànábì yìí tó sọ̀kalẹ̀ ìsọ̀ ọmọ mọ́ríàmà ilẹ̀ àrùn yóò sọ̀kalẹ̀ wá sílẹ̀ ẹlẹ̀ mina sama láti sama fi áàkiri zama níparí ayé qabla yawm al-qiyama ṣọ́jú yóò gbẹ̀ndẹ̀ alkiyama wa annahu yad'u ila ibadatillah ipe yóò máa pèpè lọ síbi ìsìn ọlọ́wọ́ ọba allah nìkan wá dáwò la sharika la ọlọ́wọ́ ọba nìkan tó ṣe pé kò ní orogún thumma saqa ibn kathir lẹ́yìn ibn kathir وقوى جملة من الأحاديث في هذا المعنى أو أحاديث كان تشريكي أنتما انتاسوي من آما رواه الشيخان عن أبي هريرة لا رأيني في بخاري بوا في مسلم بوا لا أبو هريرة قال وصيت قال رسول الله صلى الله عليه وسلم وجيش الله صلى الله عليه وسلم والذي نفسي بيده mo fi ọba tí ó ní ẹ̀mí mi búra la yushikanna an yanzila fikum ibn maryam hakaman ablan ipe ànábì Ìsá ọmọ maryam yóò sọ kalẹ̀ ẹni tí ó máa dájọ́ ablan pẹ̀lú déédéé fayakturu salib yóò máa fọ́ àgbélébù kí ni rísìn tí ó fi máa fọ́ àgbélébù àti sọ fún wa òun náà ni pé kí ni àwọn èèyàn sọ pé wọ́n kàn máa àgbélébù bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá sọ pé ọmọ kátàlú ọmọ sọlàbùhù so wọn pa bẹ́ẹ̀ ni wọn kàn má àgbélébù walakin shubbi aláwọ̀ ṣùgbọ́n wọ́n da nǹkan ẹ̀rú wọn lójú actually àwọn Yahudi kan èèyàn kan má àgbélébù ṣùgbọ́n kò ń ṣe ànábì Ìsá kí ló ṣe ẹ̀sá ànábì Ìsá ọlọ́ni bá rọ̀pá Allahu ilayhi ọlọ́run ọba gbé e lọ sọ́dọ̀ rẹ̀ wọ̀yẹ́kítólù khinzir yóò máa pa ẹlẹ́dẹ̀ torí pé kí ni àwọn yìí ọgbà pa àlùjẹ lẹ́dẹ̀ẹ́ فيدع الجزية يفجزي له ويخير المال حتى لا يقبله أحد وحتى تكون وحتى تكون السجدة خيرا له من الدنيا وما فيها عارف انت كجاد انه حديثي هنا نمشي ابن كثير قد اموا so àwọn tá a sọ yín sìn àwọn àfóò so táwọn kan wá jáde lónìí sí ikpe anabi yìí sá ń padà wọ̀ wá wọ́n máa béèrè ẹ̀ kí ló fẹ́ wá ṣe kí ló fẹ́ wá ṣe wọ́n ti ṣàlàyé tó fẹ́ wá ṣe òun náà ni pé àgbélébù tí àwọn èèyàn náà kàn ọlọ́run bá ní wọn so tó bá wá yóò gbogbo àwọn àkídà burúkú yẹn ẹlẹ́dẹ̀ táwọn èèyàn rẹ̀ ń jẹ́ àwọn tó lẹ́ra wọn máa yóò ṣe kí ni yóò máa pa àwọn ẹlẹ́dẹ̀ yẹn so lára nǹkan tí òun lélẹ́ yìí yóò pèpè sí síbi ìmọ̀lọ́run lọ́kan bí àwọn ànábì tí ó ṣíwájú rẹ̀ náà ṣe pé ìpè síbi ìmọ̀lọ́run lọ́kan bóun náà ṣe pèpè síbi ìmọ̀lọ́run lọ́kan tìrìpọ̀ ọlọ́run ọbọ̀ máa bè lọ rẹ̀ pípé rẹ̀ Ìsá àáńtẹ̀ kúntẹ́lì náà ti tẹ̀kìdó níwà omi ìlà ayéni mi dúní lá tí wà lọ sọ báwọn yẹn pé mẹ́mi àti yá mi ní nǹkan méjì tẹ́ máa ṣe jẹ́sìn yàtọ̀ sí Allah sí nǹkan tí ànábì Isa alayhi salatu wa salam tí ó máa pẹ̀lé sí òun náà ni pé ma qultu lahum illa ma amartani bi èmi ò sọ fún ọ àti tó pa mí láṣẹ àti tó pa mí láṣẹ illa ma amartani bi àti tó pa mí láṣẹ àní ibudullah ìpè ẹ̀yìn èèyàn ẹ̀sìn Allah rabbi wa rabbakum ọba tó dá mi tó dá iná before eléyìí yóò sọ pé kí n subhanaka ma yakunu li an aqula ma laysa li bihaqqi in kuntu qultu faqad alimta a ní ìlú ọlọ́ọba mímọ́ rẹ̀ kò tọ́ fún mi kí n sọ tí ó kìí ṣe tọ́ mi ma yakunu li an aqula ma laysa li bihaqqi kò tọ́ fún mi kí n sọ tí ò ń ṣe ẹ̀tọ́ mi tí ò tọ́ fún mi kí n sọ fún wa ní káyọ̀ máa mímu àti ìyá mi lọ́lọ́ sólè ayé alukur'an ni tó ń sọ fún wa tí ànábì Ìsá alayhi salatu salam tó sọ fún àwọn èèyàn rẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn rẹ̀ wọ́n ba olé tiẹ̀ wọ́n pè lọ́lọ́run wọ́n pè lọ́mọ ọlọ́run wọ́n ké pé wọ́n ṣe àgbélébùú àwọn Yahudi gbà fáwọn kan má agbélébù àwọn náà gọ̀ fún kan má agbélébù bẹ́ẹ̀ ni ọlọ́run wá sọ fún wa clearly ní Al-Qur'an pé kí ni wọ́n máa pátálù wọ́n máa sọ̀là bò wọ́n àpá àwọn àdẹ̀ kan má agbélébù wà láti ṣúbi aláwọ̀ bẹ̀ẹ́nà lẹ́ni ọ̀sẹ̀lábù fi ilà fi ṣẹ́kẹ̀ mẹ́nu náà lọ́n bí mi ẹ̀lì ẹ̀lì bá ọ̀gbọ́nù ọlọ́run ní àwọn tẹnu òkò lórí ẹ̀mí iyèméjì ń bá wọn jà wọn àrí kẹkẹtẹ gbá mú ju kí ni wọ́n kàn tẹ̀lé dọ́nù ní àbá ni wọ́n ń tẹ̀lé wọ́n máa kátàlú yaqina ọlọ́run bá ní wọ́n pa ní títò dodo wọ́n pa ní títò dodo ṣe àwọn ọ̀nà sọ́ra wọ́n gbà pé wọ́n pa wọ́n gbà pé wọ́n pa wọ́n gbà pé wọ́n kàn má gbélé bù ú ṣùgbọ́n ọ̀padà jíǹde padà lọ́jọ́ kẹta eléyìí tó ń bẹ nínú tíra nínú àdìọ́kàn titi wọn ṣùgbọ́n ṣé mùsùlùmí nírú àdìọ́kàn báyìí mùsùlùmí ò ní rúwádì ọkàn rẹ̀ torí pé ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé ó jíǹde lọ́jọ́ kẹta ọlọ́run bó tiẹ̀ sọ pé wọ́n pa kò sọ pé kí ni wọ́n kàn má gbélébù rádà ọlọ́run bá ní wọ́n pa wọ́n kàn má gbélébù sọ ká máa tẹ́ pé kí ni yóò jíǹde lẹ́yìn ọjọ́ kẹta so bóò ni àkídà yìí ṣe ju àkídà àwọn nàṣọ́ra tí ẹ̀ka sọ pé ẹni tó bá sọ pé ànábì sá ń padà bọ̀ wá àkídà àwọn nàṣọ́ra ni àkídà tí ó dúólé lórí àwọn nàṣọ́ra gbà pé wọ́n kan má gbélébù wọ́n gbà pé ó kú lórí àgbélébù wọ́n gbà pé kí ni ó jíǹde padà ṣùgbọ́n ọlọ́run bá ó negéètì gbogbo àwọn nǹkan ẹ̀ ni ó lè gbá dànù ṣùgbọ́n bá fi rẹ̀ pé bára fa ọlọ́run e lọ sókè yìí kí ni tí wọ́n bára fa yóò ṣùgbọ́n eléyìí a ọ̀rọ̀ gbígbé ànábì Isa alayhi salatu wassalam lọ sókè then pípadà wá sílẹ̀ bí ó ṣe padà wá àdífì tó wá lórí ẹ̀ dẹ́mbílé ìṣe yàtọ̀ sí ọ̀rọ̀ ipé wọ́n tẹ̀lé àkídà àwọn Yahudi àbọ́ntẹ̀lé àkídà Nasara táwọn ni láti lè fi ṣe àwọn èèyàn eléyìí òun ni nǹkan tí a kà fúnra yìí sẹ́ńtẹ́fẹ́ bú àwọn èèyàn yóò bú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ìṣíwájú dẹ̀mbò láṣẹ fi ń táwọn ẹni ìṣíwájú ní wọ́n dúró lé lórí tó ṣe pé kò tako al-Qur'an tó ṣe pé kò tako hadith anábíwá Muhammad sallallahu alaihi wasallam àfihàn lẹ àwọn àfihàn tó ṣe wípé philosophers èyí tí wọ́n ń gbé káàkiri ṣe pé ọpọlọ làwọn fi ń ṣẹ̀sìn àwọn àyíkó nǹkan wa dẹ̀dẹ̀ ní tó ṣe pé ní tó jòkó tì òun ni pé kí ni bẹ́ẹ̀ gbé kùránì lè lọ́wọ́ kó kàn lárúbáwá kò lè rí ìkà ó lóun ṣe comparative studies kan káàkiri ni báìbù náà ni nǹkan tí ó jòkó tì ṣe báìbù tí ọlọ́run bá sọ̀kalẹ̀ fún ànábì Ìsá ni rárá àwọn translations tí wọ́n ṣe lónìrànà tó ṣe pé oríṣiríṣi versions ló wà tí ò jọra wọn òun ni ó jòkó tì yóò wá tún ní ìtàn translate sí Yorùbá yóò jòkó ti yìí náà àbí kó jòkó ti yìí tí wọ́n tako tí wọ́n translate sí english ní yóò wá lóhun ṣe kiri náà tàlẹ́ni tó ń tẹ̀lé àwọn nàṣọ́ra nínú àwa àtò anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam orí tí umar tó mú kọ́pì tó rà dání ó wá ń sọ fún wípé amutahawwifuna fiya ibn al-khattab eré ọmọ khattab ṣẹlẹ̀ ilẹ̀ tó fẹ́ máa kà eléyìí lẹ́fẹ́ máa dúó tí lẹ́fẹ́ máa najúwò anẹ́ muhammad sallallahu alaihi wasallam ó ní wàlẹ́rì nafsi biyadi wo fi ọba tó ní ẹ̀mí ní búra law anna musa kana hayyan ma wasi'ahu illa tiba'i tánàbí musa tó bá ń bẹ̀ kò ní option pé kó tẹ̀lé ní lọ sọ̀nàbí sọ̀lá àsálà ń kọ́ bẹ́ẹ̀mù ẹ̀ fún Umar Umar afánlá ipe kó máa jòkó ti tó ra fóun ká bó wà lẹ́nu tó ṣe pé òun gan fún rẹ̀ ò dá Kùránì ká kó ka Al-Kùránì bí ó ṣe wá kò lè rí ká yóò máa ṣe wà wọ́n wà máa wà máa ní ẹni ẹlọ́ afẹ́ sọ̀rọ̀ ẹ̀ di ẹni tí ó máa tú ọ̀rọ̀ ẹ̀sìn fún àwọn èèyàn tí ó máa tú Kùránì fún àwọn èèyàn ó wá accuse àwọn èèyàn kan gbé ní tí wọ́n ń sọ ọ̀dọ̀ àwọn yahudi ni wọ́n ti kó ọ̀dọ̀ àwọn nasọ́ra ni wọ́n ti kó àwọn nǹkan wọ̀nyẹn wọ́n láti wọ́n gẹ́gẹ́ ló ń katira wọn bó o bá ka báìbù nísìnyí òòrẹ́ sí òòrí òòrí wà ti ṣe wọ́n ló jòkó ti báìbù ló ń kà àfẹ́sìn òní di báìbù láti ṣe kíni láti lè sọ wípé òun fẹ́ ṣe wáàkì kò ní ìdí ẹ̀ àti wọ́n fẹ́ takò wọ́n lókù nítorí bẹ́ẹ̀ ní Al-Kùránì tó ṣe wáàkì fẹ́ni tó jẹ́ àfẹ́sìn àwọn sahaba rudwanullah alayhi àwọn bíi abdullahi bin abbas lára nǹkan tí ó dé ká òun ni wípé kama mọ̀ jòkó ti à ń ka àwọn nǹkan wọ̀nyí wọ́n ní sọ́lá sẹ́m ṣe sọ òun náà ni abdullahi bin abbas òun náà sọ nípa èrò àwọn nǹkan báyìí tó ṣe wípé ó wọ́nu àwọn èèyàn láti mọ́mọ́ ka àwọn nǹkan tó ṣe wípé àwọn ahlul kitab tí wọ́n mú wá gẹ́gẹ́ bí al-imam al-bukhari rahimahullahu ta'ala ṣe gba eléyìí wá fa inṣáàlá a ma kàá fún wa ìyẹn ọ̀rọ̀ abdullahi bin abbas radiyallahu anhu èyí tí ó fi wọ́nù àwọn èèyàn nípa ìmọ̀ ka àbí ìmọ̀ tẹ̀lé nǹkan tí àwọn ahli kìtàbì tí wọ́n bá mú wá ní yes the same Abdullahi bin Abbas láwọn èèyàn kó mọ̀ lẹ̀mọ́ bí pé kí ni ó ń gba Isra'iliyat ti wá ìpè ìtàwọn kírísítẹ́nì sọ àbáwọn jù ní tí wọ́n sọ òun tí ó ń gbà tó wá tọ̀rọ̀ wọ́n fẹ́ gbádà ní ṣùgbọ́n torí àsìkò Ah, insha Allah àmọ̀ka eléyìí má àwọn nǹkan míì tó ní ṣe pẹ̀lú sísọ̀kalẹ̀ ànábì Ìsá alayhi salatu wassalam àti ọ̀rọ̀ almasihu ad-dajjal abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ìtí abarawa sọ ìkọlọ̀ bá subhanahu wa ta'ala kí ó dípò ṣe wá ní àǹfààní kuma ṣe ní ìbálẹ́jọ́ وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته